بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد ada ọpẹ́ fọ́lọ́run Ọlọ́run ọba ọba tó jẹ́ pé ọba ọpẹ́ ni kò sí nǹkan kan tí ń béèrè lọ́dọ̀ ẹ̀dá dúkọ máa dúpẹ́ fún ìdẹ̀ra rẹ̀ pọ̀ lórí wa àánú rẹ̀ pọ̀ lórí wa pàápàá jùlọ ìdẹ̀ra kí oṣù Ramadan kó báni láyé kọ́lọ́hún ó sì yọ̀ǹda fún yàn kí oṣù náà ó sì pé gba àwẹ̀ ẹnu rẹ̀ pé kò sí nínú agbára ọmọ èèyàn o eré èèyàn bíi mẹ́ta àbí mẹ́rin ní máa ń palẹ̀ àwẹ̀ mọ́ ẹni tí ó palẹ̀ rẹ̀ mọ́ tí ó kàn palẹ̀ rẹ̀ mọ́ balaye ẹni tí ó balaye tọ́jẹ́ pé ẹnu bẹ̀rẹ̀ rẹ̀ ni balaye tí ó rí bẹ̀rẹ̀ tí ó rópin tí ò lọ ẹni tí ó bá láyé tọ́jẹ́ sí wípé yóò gbà yẹn yóò tún gbà mí ta ló wá mọ ẹni tọ́kànnú wa ọlọ́run wá ṣàánú àwa mùsùlùmí oníkírọ̀mù dànù yìí olùkọ́ bá wà láyé kò sí ti retí lọ́dọ̀ wa ju ká dúpẹ́ fún ká fi ọpẹ́ fún ká fẹ̀yìn fún káwa náà ó fi dáadáa tọ́lọ́hún ṣe fún wa yìí ká fi hàn látara ẹ̀dẹ́ ẹgbẹ́ wa òun lọ́gbọ́dún tá a máa ṣe lẹ́yìn ìtúnu òun ló bí Idul Fitr láti dúpẹ́ fọlọ́hún ká dúpẹ́ fún káwá tún fi ìmọ̀ọ́rẹ́ hàn lára èdè ẹgbẹ́ wa pẹ̀lú ìjọfọwọ́sowọ́pọ̀ ìṣedáadáa sáwọn èèyàn òun ló bí ọdún òun ló bí ọdún ìtùnú kódà ká fi àmì ẹ̀sìn wa hàn gbogbo ẹni tí wọn ò mọ mùsùlùmí tẹ́lẹ̀ bóyá kèé jáde kọ́ ṣàfihàn ẹ̀sìn wọn náà jáde lọ́jọ́ ọdún kó o fi àmì ẹ̀sìn hàn ara tí wọn fi ní ká sọdún yìí ó ń ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run tó lémi ọlọ́run ṣáàrù rọmọdánù láti unzila fi il-Qur'an lémi ọlọ́run ni mo ṣe oṣù rọmọdánù lóṣù tá a sọ àlùkùránù kalẹ̀ ọlọ́run wí lọ títí ó wí lọ títí nígbà wá fẹ́ parí ẹ̀ ala ma èyí tí mo fẹ́ mú bẹ̀rù ní ẹ̀ tẹ́ ẹ bá yìí fi àsìkò kan lẹ̀ kan kẹ́ ẹ lè dúpẹ́ fọlọ́run lórí ìtọ́sọ́nà tó ṣe fún yín kẹ́ ẹ lè jáde ẹ ṣàfọ̀mọ́ fún wọ́lá alẹ́kùn tàṣkùrù afọjọ́ kan lẹ̀ ta ni kẹ́ ẹ yọ̀ kẹ́ ẹ dùnnú kẹ́ ẹ lè dúpẹ́ fún mi ọlọ́run. aṣíwájú wa Umar bin ọjọ́ àmọ̀ pé ìdẹ̀ra ni ọdún èròǹgbà ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ níbẹ̀ ojú àníwèé ó ní hadhani yauman ọjọ́ ọdún ìtúnu àtọjọ́ ọdún iléyá náà Rasulullahi àǹsíyá mihima a gbọ́dọ̀ fọjọ́ méjèèjì gbààwẹ̀ ọjọ́ wo lọ́jọ́ méjèèjì yawma fitrikum min siyamikum ọjọ́ tẹ́ ẹ bá sínú tẹ́ ẹ gbààwẹ̀ mọ́ àyìnfi gbààwẹ̀ wala akhar ta'kuluna min nusukikum ọjọ́ kejì lọ́jọ́ tẹ́yìn náà dúnra tẹ́ ẹ tẹ́ ẹ wá ń jẹ nínú ẹ̀ rasulu karim sallallahu alayhi wa sallam ọjọ́ oyé wa pé lọ́jọ́ ọdún àwọn nǹkan ká ayé rẹ̀ gbà wá kádùnú káyọ̀ torí fẹ́sìn lọ́dún gbogbo tọ́lọ́ ní adùnú lórí káyọ̀ lórí ẹja lọ́ máa wọ ẹ̀sìn ni fabi rahmati minallah wabi fọdùlì minallah wa rahma bọ́lá ń bá sí ọlá kan fún yàn tí sè islam tó sì kẹ́ fún yàn tí sè alukur'an ọlọ́ni fabi dhalika falyafrahu méjèèjì lèèyàn yọ ọ lé nítorí wípé ọdún ìtúnú ẹ̀sìn ni òun la fi lọ́pẹ́ lọ́lọ́run fẹ́ ká dún òun náà fi ní ayọ̀ mẹ́. gulibati ruum fi adnal ard wọ́n hùn mí báyìí galabi imsaya gidibun fi bidi isinin lillahi ilẹ̀ amuru mi kọ́bìlì wa mi báyìí fàyàwùmẹ́ ìdí yafrahu lil mu'minun. ọlọ́run níjọ́ náà ní gbogbo tọ́lọ́run ti wí sáájú nínú súrà yẹn gbogbo ẹlẹ́yin àwọn onímọ̀ olóye ni wọ́n ti mọ̀ ọlọ́run níjọ́ náà yafrahu lil mu'minun àwọn mùmínì wọ́n máa dunnú wọ́n máa yọ̀ kí ni wọ́n dunnú sí torí pé e-, èrè wọn kọ̀ lórí iṣẹ́ tí wọ́n ṣe kọ́ rárá bí nasarila Allahu akbar ẹ̀sìn ni lèyìn yọ̀ ọ́ lé lórí bí nasarila torí pàrọ̀ sí ọlọ́run ọ̀tẹ̀ wọn lọ́wọ́ ọlọ́run ni wọ́n yọ̀ lé nítorí wípé ọjọ́ ọdún ọjọ́ ọpẹ́ ni ọjọ́ ẹ̀sìn ni wọ́n fẹ́ káyọ̀ wọ́n fàyè gbà wọn kankan fún wa níbẹ̀ òun ló mú Umar bin Khattab nínú hadisi mi tabadisi tí Anasi gbà wá ó ní kọ́dìmọ̀ nàbí sallallahu alayhi wa sallam al-Madinata anabi dẹnu Madina nígbà ó dé Madina walahum yawmani yal'abuna fihima àwọn ará Madina lọ́jọ́ méjì tí wọ́n máa fi ṣeré wọ́n máa ń yọ̀ mbẹ́ fakọ́ọ̀lá kọ́dí abdalakumullahu bima hayra minhuma anabi wa sọ fún àwọn sàábí gbogbo ọjọ́ tẹ fi máa ń yọ yìí ọlọ́run ti fọjọ́ méjì pààrọ̀ rẹ̀ fún yín ọ ń sọ fọwọ́ náà gbogbo àwọn ọjọ́ ayọ̀ ọdún eré erégele tàbẹ́rẹ́ yìí tọ́ da tí wọ́n máa ń ṣe bóyá nínú ìran wa nínú ẹbí wa ọlọ́run ti fọjọ́ méjì pààrọ̀ rẹ̀ fún wa tó lóore jùlọ yawmal adha wa yawmal fitr ọjọ́ ọdún léyà àtọjọ́ ọdún ìtùnú wọ́n fẹ́ kí gbogbo èèyàn jáde bí mo sì sọ ṣáájú nínú ọ̀rọ̀ mi nínú àdìsí tí Ummu Atiyya gbà wá fún wa ó ní kunna nu'maru an nakhruja yawmal eid wọ́n pa wá láṣẹ pé lọ́jọ́ ọdún káwa náà jáde ata takhrujul bikir min khidriha gbogbo wa la jáde alhiyad ọmọge abilékọ kódà ẹni tí ń ṣe oṣù lọ wọ́n fẹ́ kóhun náà lọ sọ́dún kóhun náà lọ ṣùgbọ́n ẹnu pé yóò fa àyè ibi tí wọ́n bá ti fẹ́ kírun yóò filẹ̀ kóun náà lọ fojú tó ayọ̀ ọjọ́ náà ọjọ́ ni ọjọ ọsọ ni táwọn èèyàn máa ń dunnú tí wọ́n máa ń dunnú ọjọ́ tí èèyàn máa ń wọṣọ tó ni torí nínú àgbàwọ́ kan wọ́n ní níjọ́ rúmà ọjáde níjọ́ kan wá bá nàbì istabrak asọgọgọ wú tó lówó olówó wá wa, bá nàbí njọ ka, fakọ́ọ̀lù ó gbé wàá bá nàbí ọwọ́ sọ fún nàbí i to jẹ́ mẹ́lúbí alẹ́lẹ́ ìdí wà lówó fún o ilé ànábì jẹ́ sọ yìí fún ọ ni ó ní fún ọ ìtí mo fẹ́ ta fún ọ ni pé oorun máa wọ̀ lọ́jọ́ ọdún báwọn àlejò fi yé wa náà ọjọ́ tá a máa wọ̀ ọjọ́ yẹn ọjọ́ ọdún ìtùnú òun lọ́jọ́ tí wọ́n fẹ́ ká yọ jáka wa gẹ́gẹ́ bá a sọ wípé ọdún ìtùnú wà fún àtìrànlẹ́ yìí lọ́wọ́ wọ́n fẹ́ yọ jáka rẹ kó o gbé fáwọn aláìní bẹ́ẹ̀ yọ ṣáájú ọjọ́ ọdún bí ọbọ̀yọ ọjọ́ kan ọdún tó ṣe déédéé tó lè bá kí àwọn aláìní ó rò oúnjẹ kí wọ́n rò lò lọ́jọ́ jákàlẹ̀ yẹn yọ sọ́dákàtọ̀ lè fẹ́tọ̀rì ni ṣùgbọ́n bẹ́ẹ̀yàn ọ̀bá ráàyè yọ tá a fi kí ọ tá a fi tọ́dún fi lọ ọyọ náà ni bí ọba bá jákà tí ọba sọ́dákàtọ̀ lè fẹ́tọ̀rì yọ bá sàká yọ bá sọ́dákà yọ bá tọrẹ àánú lásán pọ̀ tọrẹ àánú nù bí ọba bá kan yọ bá kan kò sí tá a wá ń bẹ̀ òun náà ni kí dùnú ọ bá àwọn aláìní lọ́jọ́ ọdún náà torí Ibn Abbas kọ́lọ̀ ni yọnu sí i ó ní farada rasulullah sallallahu alayhi wa sallama zakat al-fitr anabi ṣe ká yọ jákà lọ́rọ̀ àyàn lẹ́yìn bàtà bá ti parí àwẹ̀ rọ́tẹ̀n lè sọ ìn iṣẹ́ tí máa ń ṣe ni pé gbogbo ọ̀rọ̀kọ́rọ̀ tó gbénú àwẹ̀ sọ ọlọ́wọ́ kò wọ́n bọ̀ fi hádànù nínú alágbèwò wa rọ́fàs wọ́n tó mẹ́tàn ilé masaki yóò tún jó fáwọn aláìní mẹ́ni adá akọ́bùlà sọ́láàt anábìíní ẹni bá yọ tiẹ̀ ká tó kírun fàyíyà zakato makabula zakato lè fitiri lọ́yọ̀ ọlọ́run sì ti gbà á wọ́n mẹ́ni adá bá adá sọ́lá tọ́ba jẹ́ pẹ́lẹ́ yìí tá a kírun tán òòlò tó yọ fàyíyà sọ́dàkà mẹ́nà sọ́dàkà ọkàn sẹ̀tọ́rì àánú lásán ni ilé wọn èsè zakato lè fitiri ohun tí wọ́n béèrè lọ́dọ̀ wa lọ́jọ́ ọdún kẹ́sà àwọn orin kájàkájà ìwíkúwìí ẹlòmíì yọ́ọ́ máa fi máka yọ́ọ́ máa polongo ẹ̀ òpó máka àmọ́ roro lọ́jọ́ ọdún òpópó tiwa náà lu wa náà lè mọ́ roro tí mọ́kàtọ́ mọ́ roro wọ́n yàn àwọn èèyàn tí ń gbani àwọn tí ń gbébè tún bisikíìtì ojú ewé ojú bẹ́ẹ̀ lẹ̀ gba ọ̀sọ́ọ̀lẹ̀ ọ̀bùnlà wáyà ni olùpópó tàdúgbò tiẹ̀ òfin mọ́ roro èyí akọ lọ́jọ́ ọdún ìrántí ọlọ́run àfọ̀mọ́ olà máa ń wí lọ́jọ́ ọdún ni tó lólè ẹ̀ka òkà oṣù kó pé tó lọ́jọ́ ọdún ẹ máa gbọ́ lọ́n tóbi ẹ ṣàfọ̀mọ́ fún lórí ìtọ́sọ́nà tọ́ yín sí nínú àdísì tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ibn Umar ó sọ fún wa wípé ọjọ́ nìkan tó jẹ́ pé yukabbiru idha gada ila al-musalli yawm al-eid ó máa ń gbọ́ lọ́n tóbi ní gbogbo ìgbà tí bá ń lọ sí ọdún yóò máa gbọ́ lọ́n tóbi òun ni wọ́n fẹ́ ká máa ṣe lọ́jọ́ ọdún ọlọ́mọsálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa nínú iṣẹ́ tó wà lọ́jọ́ ọdún ìtùnú fún wa àwọn máa ń kírun àwọn àlàyé bá a ṣe kí àwọn àlùfáà wọ́n ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ wọ́n gba látọ̀dọ̀ ọmọ abbas oníṣà ìdìtòlè ìdà máa rasulillahi sallallahu alayhi wa sallam wa abibakar wa umara wa uthmana ó ní mo kírun ọdún mo kírun ọdún pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí mo kí lẹ́yìn anabi mo kí lẹ́yìn abubakar mo kí lẹ́yìn umar mo kí lẹ́yìn uthman fakulluhum gbogbo àwọn tí mo kàálẹ̀ yìí kánú yusalluna qabla al-khutbah ìrún ni ẹ kọ́ máa kí kí wọ́n tó ké utuba ó fẹ́ pẹ́ ọdún àkọ́kọ́ kírun náà kí wọ́n tó ka útúbà fún wa nàbí sallallahu alayhi wa sallam salla yawmal fitri rak'atayn ọ̀pọ̀ àrùn méjì náà lànàbí máa kí yọ kọ́pọ̀ àrùn méjì fún wa ọ̀fọ̀ àwọn sàábé lọ́jọ́ ọdún bẹ́ẹ̀ náà làwọn ìmáàmù wa ta ni ọ̀pá méjì ni wọ́n kì fún wa ànábì lam yusalli qablaha aw qablahuma wala ba'dahuma kèé kírun kankan ṣáájú ọ̀pá méjèèjì kàá sì kírun ẹ̀ ìyẹn náà fìlà téèyàn bá dé ọdún ọdẹ yìí tá a ti fẹ́ kírun tó bá ti ń wọ pápá kírun ó jókòó ó máa retí kí wọ́n sọ fún wa wípé lèmọ́mù ti yá lèmọ́mù ti dìde ó fẹ́ kírun fún wa nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká gbé ọjọ́ ọdún ṣe àwọn àbẹ̀wò àbẹ̀wò kí mùsùlùmí ó máa àwọn wò tabadul hadaya kò sí èèwọ̀ ń bẹ̀ mùsùlùmí a máa ń fi ẹ̀bùn a máa ń fúnra wa lẹ́bùn islam wa ni ó ní tahadọ́ tahabu anábì ni ẹ máa ṣẹ̀bùn fúnra yín ẹ fẹ́ràn ara yín ẹ máa ṣẹ̀bùn fúnra yín lọ́jọ́ ọdún àwọn tí wọ́n fẹ́ ká ṣẹ̀nù àwọn nǹkan ẹ̀bùn tó dáa ni o máa máa ń lò ó láti fi dá jàǹdùkú lẹ̀ nínú ìlú ẹ̀bùn tó bá fẹ́ ṣe má jẹ́ ó dá fìtínà lẹ̀ nínú ìlú má jẹ́ nǹkan tí wọ́n máa ṣe dẹ́rùbà fáwọn èèyàn kọ̀ọ̀pọ̀ ń sọ̀sọ̀ ọdún ni Islam wẹ̀ sí àlàáfíà ni gbogbo tó bá fẹ́ ṣe kọjá tí ọmọ máa làáfíà wá ọ̀ránṣẹ́ ẹ̀bùn ọ̀ránṣẹ́ ẹ̀tọ́ da sáwọn èèyàn àròjúṣe ọdún ìtùnú nìyẹn ọlọ́mọṣàlá èyí tá a ṣe lọ́dún yìí ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.